الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله الصلاة قلنا أن يريكم كجي nínú àwọn orígun ẹ̀sìn ìsìláàmù márùn-ún ilé ìtọ́lọ́ fi rán anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ilé ìtò jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí kórí pọ̀ mójútó wọn ò sì máa fi falẹ̀ wọn máa fi ráre rárá títí téèyàn fi ṣe alábàápàdé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa lọ́jọ́ tó bá tẹ́rí gba sọ tó kú láyé ọ̀sọ́lẹ́ kí là ń pè bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríyà òun ni. عبادة ذات أقوال وأفعال مخصوصة مفتتحة بالتكبير ومختتمة بالتسليم إجاسي كفاتوني إلي تسكوسي أقوجوكو أو أقبلو أتي أو أسكا إلي تسكوسي أسي أدانياري إنو صلاتي نكالاتي ماتي a kì í ṣe nínú àwọn àyè ibòmíì a máa bẹ̀rẹ̀ sọ̀láàtì pẹ̀lú allahu akbar a sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum eléyìí la ń pè ní asọ́lá nínú òfin sharia asọ́lá tìlọ́lọ́ ń pè asọ́lá náà lànàbì muhammad sallallahu alayhi wa sallam náà ló náà pè asọ́lá tó yé gbọ́dọ̀ ń wọlé alẹ́ mú wa tá a lè sọ. So tó lè ní ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí asọ̀lẹ́ àmagolo náà irun kò túmọ̀ sí asọ̀lẹ́ nítorí pé irun èdè Yorùbá ni àwọn Yorùbá àkọ́kọ́ àwọn ni wọ́n pè ní irun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí wọ́n hàn pé irun yẹn kò ní ìtumọ̀ asọ̀lẹ́ nítorí pé ìpìlẹ̀ àti àkọ́kọ́ Yorùbá wọ́n kì í ṣe mùsùlùmí rárá abọ́gibọ̀ pẹ̀lú àwọn ẹ wàá lè mọrúkọ kan wá fún ìjọsìn tọ́lọ́mùbá pa wá láti ká máa ṣe yàtọ̀ sórúkọ tọ́lọ́mùbá fún ìjọsìn yẹn tó lè ṣe rẹ́gí pẹ̀lú orúkọ tọ́lọ́mù ẹlẹ́dàá wa bá fún un ìdí nìyí tó a fi sọ pé sọ láti ní ká máa sọ ẹ má pè ní irun má irun onítùmọ̀ kankan kí ló ń rún kí ló ń rún nítorí pé àsọlẹ́ ìjọsìn kan pàtó ni tó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar tó máa ń parí pẹ̀lú asalaamu alaykum gbólóhùn ẹnu la fi bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu náà la fi parí ẹ̀ láàrin ọ̀rọ̀ àkọ́kọ́ àtọ̀rọ̀ gbẹ̀yìn yẹn àwọn gbólóhùn kan wà ń bẹ àwọn asẹ́ kan wà ń bẹ tó ti pa àyàsọ́tọ̀ eléyìí la ń pè ní as tó bá ti wá rí àlàyé yìí yóò yọ wípé ajọ́ pé as-salat orúkọ kan ni tó fẹ̀ tó gbòòrò tọ́kari asọ̀lẹ̀wàtò khams ọ̀kari àwọn asọ̀láti àkókò márùn eléyìí tọ́lọ̀ ẹlẹ́dàá wa fi pa wá láṣẹ bí kíkà máa ṣe lójoojúmọ́ sọ̀láti zuhur sọ̀láti ni wọ́n ń pè asr sọ̀láti ni wọ́n ń pè maghrib sọ̀láti ni wọ́n ń pè isha sọ̀láti ni wọ́n ń pè asọ́f sọ̀láti ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni gbólóhùn sọ̀láti ọ̀kari sọ̀láti jumu'ah irú ìta fẹ́ ṣe lónìí sọ̀láti jumu'ah òun náà sọláàtì ni wọ́n ń pè nítorí pé òun náà bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum bẹ́ẹ̀ ni sọláàtì janaza eléyìí tá a máa ṣe sókù lára ẹ̀rí pé sọláàtì janaza àti ìbẹ̀rẹ̀ dópin rẹ̀ ìdúró náà láwà a kì rúkú níbẹ̀ a kì sì forí kanlẹ̀ níbẹ̀ síbẹ̀síbẹ̀ sọláàtì ni nítorí pé ó bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì parí pẹ̀lú asalaamu alaykum yàtọ̀ sí sojodo tilawa àti sojodo qur'an sojodo tilawa òun náà ni fíforí kalẹ̀ tá a máa ń forí kalẹ̀ nígbà tá a bá ń kí alukur'an téèyàn bá dí ààyè ibi tí ọlọ́yà lẹ́dàá wa ti pààyàn láṣẹ wípé kéèyàn forí kalẹ̀ kẹ́ ẹ wá dá alukur'an yẹn dúró kẹ́ ẹ forí kalẹ̀ eléyìí la ń pè ní sojodo alukur'an sojodo alukur'an kì í ṣe sọlẹ́ bó tilẹ̀ jẹ́ pé ńgbà tá a bá fẹ́ forí kalẹ̀ yẹn a sọ pé Allahu akbar ṣùgbọ́n bàbá ti forí kalẹ̀ tán kò sí asalaamu alaykum ìdí náà tó fi ṣe sọlá bẹ́ẹ̀ náà ni sòdodo ṣokò ọlọ́wọ́n bá ṣe ọtún orí fún ọ orí tí o ti ṣe fún ọ tẹ́lẹ̀ orí yẹn wá tẹ ọ lọ́wọ́ ọwọ́ fẹ́ fi ẹ̀mí ìmoore hàn ṣe ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa lórí ìdẹ̀ra ńlá eléyìí tó ṣe fún ọ yẹn wàá wá forí kalẹ̀ fọlọ́n láti dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra tó ṣe fún ọ yẹn òfin ṣẹ̀rí àsọ yìí pé ìgbà tó ń bá forí kalẹ̀ yẹn wàá sọ pé allahu akbar àmọ́ tó bá ti forí kalẹ̀ tó gbórí sókè ò ní sọ pé asalaamu alaykum ajẹ́kọ̀ọ́ náà kì í ṣe sọ́láàt gbogbo níta pé ń sọ́láàt yọ bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar a sì máa parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum. ǹjẹ́ tábà kẹsẹ̀ tọ́wáfù káàbà ṣé sọ́láàtì là ń ṣe ni àbí tọ́wáfù là ń ṣe ṣé wọ́n kì í pe tọ́wáfù náà ní sọ́láàt ètò ọ̀dọ́gba òun náà ní pé àtọ́wáfù wọn kì í pò náà ní sọlẹ nítorí pé bó tilẹ̀ jẹ́ pé tá a bá fẹ́ bẹ̀rẹ̀ tọ́wáfù wa a máa ń bẹ̀rẹ̀ tọ́wáfù pẹ̀lú Allahu akbar ẹni tó tó tó nawọ́ sí Kaaba látọ̀kan yóò ṣe Allahu akbar ẹni tó láǹfààní àti dédì Kaaba tó fi ọwọ́ rẹ̀ tó fi kó tó tó fi ètè rẹ̀ tó fi kó òun ó tún sọ pé Allahu akbar Allahu akbar làá máa fi bẹ̀rẹ̀ tọ́wáfù ṣùgbọ́n gbàtà bá parí tọ́wáfù a kì í parí tọ́wáfù pẹ̀lú assalamu alaikum eléyìí ló túmọ̀ sí pé tọ̀wáàfù kìí ṣe sọ̀lẹ́ ọwọ́ nínú àdéhùn kan nípa nàbí sallallahu alayhi wa sallam ó sọ yìí pé at-tawafu bil bayti salatun illa annahu ubiha lakum fihi al-kalam ṣíṣe tọ̀wáàfù kàába sọ̀láàtì lọ́nà yàtọ̀ sí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti ọ̀rọ̀ sísọ lẹ́tọ̀ fún yín nínú tọ̀wáàfù yàtọ̀ sí sọ̀láàtì àdéhùn yẹn kò fẹsẹ̀ rìn lẹ̀ àdéhùn kọ̀ǹdẹ́ni kò fẹsẹ̀ rìn lẹ̀ dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí rẹ̀ tọwáfù kì í ṣe sọlẹ tọwáfù ìjọsìn kan tó dájú gédégbé ni kì í ṣe sọlẹ wa ahidina ila ibrahima wa ismaila an tahira baytiya lit-ta'ifina wal-'akifina war-ruk'i as-sujud ọlọ́ni àwa kpalasẹ̀ fanabi ibrahim àti ọmọ rẹ̀ anabi ismail alayhima as-salatu was-salam kíkẹ́ ẹ̀fọ́ ilé mi ọlọ́wọ́n ẹ̀fọ́ kọ́ ma lit-ta'ifin fáwọn ẹni tó fẹ́ máa ṣe tọ́wáfù nínú rẹ̀ wal-aakifin àtàwọn tó fẹ́ ṣe i'tikafu nínú rẹ̀ war-ruk'i sujud àtàwọn tó fẹ́ máa ṣe sọ̀láàtì nínú rẹ̀ tó wọ́n máa rúkú tó wọ́n máa forí kalẹ̀. eléyìí túmọ̀ sí pé at-tawafu kì í ṣe sọ̀láàt sọ̀láàt gbogbo ń tàpín sọ̀láàtì láyé yóò bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar a sì máa parí rẹ̀ pẹ̀lú assalamu alaykum ìgbà gan àti pé bo gan lọ́lọ́run eléyìí tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tóní ká máa ṣe ní òru àti ọ̀sán ọlọ́wọ́ bá ṣe lọ́rùn ẹ̀yàn lórí anabi sallallahu alayhi wa sallam àti àwọn àlùmọ́ rẹ̀ ṣáájú kánábì ó tó ṣe hijira láti Makka wá sí Madina àti ní pàtó gan ọlọ́wọ́ bá ṣe lọ́rùn ẹ̀yàn ní laylatul Isra wal Mi'raj ní òru tó bá má anabi sallallahu alayhi wa sallam tó mú rìnrìn àjò òru láti mẹ́kà àbọ̀wọ̀ lọ sí Baitul Maqdis níbi tí mọ́sálásí eléyìí tọ́lọ̀ wọn bá tó fi ìbùkún sí gbogbo àyíká rẹ̀ níbi tó gbé wà ìyẹn ní Baitul Maqdis ní Jerusalem ní òru ọjọ́ tánàbí rìnrìn àjò yẹn lọ́lọ́wọ́n ọlẹ́dàá wa ti sọ láti ní ọ̀ràn yẹn eléyìí tá a bá ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú tẹ̀sí Islam a rí pé ń ṣe lélẹ́yìí wáyé ọdún kan ṣáájú kánábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó ṣe hijira nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé ọdún kẹta ṣáájú kánábì ó tó ṣe hijira lọ́lọ́run ṣe sọ̀láàtì lọ́rùn àwọn kan ọlọ́dún márùn ṣáájú kánábì ó tó ṣe hijira lọ́lọ́run ọba ṣe láti lọ́rùn àyàn eléyìí tó túmọ̀ sí pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ eléyìí tó dájú ni pé ń ṣe lọ́lọ́run ti ṣe kó tó di wá sí Madina. a bá wo àkọ́kọ́ gbà sí ọlọ́run sọláàtì àádọ́ta lọ́ràn èèyàn lórí wa àádọ́ta sọláàtì ọlọ́ọ̀ni ká máa ṣe lójoojúmọ́ ní òru àti ọ̀sán eléyìí tó ṣe yí pé àádọ́ta sọláàtì yí báyìí á rí i pé bàbá jẹ́ kọ́lọ́ wọn bàbá fi ilẹ̀ bẹ́ẹ̀ á àǹgbọ̀ bá fọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa iná ló jẹ́ pé ọ̀nà àti soríire wọn kò bá ti rọrùn nítorí pé ńgbà tọ́lọ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá wa tó dínkù tó dínkù tó dínkù tó fi kù márùn yìí báyìí wọn náà máa bẹ̀rẹ̀ láti agboolé yín títí dé àdúgbò yín títí dé ìlú yín wàá rí i pé èèyàn mélòó ló ń ṣe sọláàt lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò ṣe sọláàt láàrin àwọn ẹni tó ń pera wọn ní mùsùlùmí ẹni tí ń ṣe sọláàt kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò ṣe sọláàt wala hawla wala quwwata illa billah ẹlòmíì tó bá fi léèrè yóò sọ pé alásán ah, lè máa ṣe ọlọ́run ọbọ̀ kúkú wá báwo á ní tọ́lọ́n bá filẹ̀ lórí àádọ́ta kí ni ọba máa ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọgbà lọ́dọ̀ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ó gbéra pa láti òkè sámà méjèèje ó ń bọ̀ ó ń sọ̀kalẹ̀ bọ̀ wá sílẹ̀ ayé ní ojú ọ̀nà rẹ̀ nígbà tó dé sámà ẹlẹ́kẹfà ó ti alábàápàdé anabi wa Musa alayhi salam àápàdé ẹni àbí ni anabi Musa. ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè ó ní kí ni olúwa ẹlẹ́dàá Oni fún ọ ó ní ọlọ́run ọba fún mi ní sọláàtì àádọ́ta wákàtí ó ní kí èmi àti àwọn àlùmọ́ mi ká lọ́ọ́ máa ṣe ní òru àti ọ̀sán ojoojúmọ́ anabi musa alayhi salam àwọn gẹ́gẹ́ bí ẹni tó ti kọ́kọ́ já anabi àti ìránṣẹ́ ọlọ́run ọba ṣáájú àwọn gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé àwọn ti má àwọn èèyàn wọ́n má ìwà wọn wọ́n máa ṣe wọn wọ́n máa ìhà wọ́n máa kọ́ sáṣẹ ọlọ́run ọba wa anábì musa ní inna ummataka la tastati'u khamsina salatan kulla yawm ọ̀dájú pípẹ́ àlùmọ́ rẹ̀ wọn ò ní lè ṣe àádọ́ta sọ̀láàtì lójoojúmọ́. a ah, ọlọ́nkọ́ba ti àlékún kí àti ìgẹ̀ fún anabi wa musa aleyhi salam anabi musa kọ̀ mọ́tọ́ pamọ́ ṣùgbọ́n táwọn wà á yàtọ̀ sáwọn tó ti síwájú nù tó fi wá jẹ́ pé àádọ́ta sọ láti wọ́n ní káwọn máa ṣe lójoojúmọ́ anabi musa fi tàlùmọ́ rẹ̀ ó fi ṣàkàwé tàlùmọ́ rẹ̀ ò ní lè ṣe sọ láti ẹ̀ máa ṣe nǹkan tuntun gbogbo àwọn anabi tó síwájú yẹn náà ló máa ń ṣe sọ láti ìgbà táwọn èèyàn tí wọ́n ya kàtá tí wọ́n ya kèfèrí tí wọ́n ya aláìfẹ́ wà lè jẹ́nà ní ká ti tẹ́sẹ̀ tá wọ̀ ọ́ àmọ́ ọ̀rọ̀ ẹnu lásán wọ́n fẹ́ wà lè jẹ́nà gborí ọ̀rọ̀ ẹnu. ẹ rí i pé látàrí tó ti pẹ́ iná làwọn èèyàn ò ti fẹ́ ti sí àlùjànnà anábì musa ni àlòmà tiẹ̀ kò lè jẹ́ àyọkúrò wọn ò ní lè ṣe anábì náà ti gbọ́ anábì gbà sánábì musa lẹ́nu torí báyìí musa sọ fún anábì muhammed sallallahu alaihi wasallam kó padà lọ sọ́dọ̀ lọ kó túnbọ̀ lókè sámà méjèèjì lọ kó tún lọ tọrọ lọ́dọ̀ lọ pé kọ́ lọ́wọ́n ọba kọ́ bò ń gbé fúyà anábì sì lọ. Ata àtànàbì lọ ó ti àfọmọ́ fọlọ ọtọrọ lọ́dọ̀ ọlọ kọlọ wọn bá kọbọ ń dín ọlọ́run la yọ mẹ́wàá ó ti dọ́dọ̀ anabi musa alayhi salam anabi musa tún sọ fún pé àlómàrí òtún nílé ṣe tó kù ìbàdàn anabi tún padà ọlọ́run tún dín mẹ́wàá kù anabi òye lọ òye bọ̀ òye lọ òye bọ̀ ọlọ́run ti wá dín kù kù márùn-ún. gbàtọ́ ọkùn márùn yìí báyìí anabi musa aleyhi salam ọsọfọ anabi sallallahu alayhi wa sallam oni umm-, inna ummataka la tastati'u khamsa salawatin kulla yawm alumari o tún nílé ṣe sọláàtì àkókò márùn lójoojúmọ́ tọ anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ ni ó tó gẹ́bà umm, ẹ ṣeun ẹ kó atótónu wa àmẹ́mi ò tún ní lè padà mọ́ ọ. anábì ní amúbáyìtú anábì sallallahu alayhi wa sallam ó ní sa'altu rabbi hatta istahyayt mo tọrọ lọ́dọ̀ ọlọ́run dínkù ọlọ́run bá ń dínkù ọlọ́run bá ń dínkù tó fi di kó dín tì ó tó gẹ́ bá wọn. walakinni arda wa usallim èmi báyìí mo ti yọnu sí ntọ́lọ́run wá ṣe báyìí o mo sì ti sọ pásọsẹ̀ sílẹ̀ márùn márùn náà mi tún ní padà ma o tó gẹ́bà tó ti bá nàbì sallallahu alaihi wasallam kọ́ ma ǹjẹ́ táwọn bá padà sọ́lọ́ wọn dínkù àbí òní dínkù nítorí pé tala kọ̀kọ́ náà wọ́n ma sọ́lọ́ wọn dínkù àbí òní dínkù tó fi kú márùn wọ́n bá gbé lábẹ́ ká ṣe àmójúkúrò kágbé ńtọ́ dàbí ńtọ́pọ̀ tó wúwo kágbé fúyẹ́ owó ṣeéṣe kọ́ lọ́wọ́ tó dín ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam ó tó bá wọn ó tó bá wọn mo ti béèrè àdínkù lọ́dọ̀ ọlọ́run títí ó dínkù títí ojú fi ń tì mí èmi tó wá yọnu sí ńtọ́lọ̀ ṣe báyìí mo sì sọ pásọsẹ̀ sílẹ̀ bàtà Ànábì sallallahu alaihi wasallam wọn lọ ti ń ti ń lọ olùpèpè kan أمضيت فريضتي وخففت عن عبادي أنت مطلعنا يا تجونا يا باي قلت السيدة كن فاهم يرون مارون مارون ناني مارون مارون ناني هن خمس وهن خمسون صلاة ماروني شبان أعدتني أول ما كنت márùn ni ṣùgbọ́n àádọ́ta ni wọ́n ní à ah, márùn ni torí pé alḥasanatu bi ashri amthaliha gbogbo dáadáa tẹ ẹ bá ti rí sínú àwọn dáadáa ìlọ́po mẹ́wàá ìlọ́po mẹ́wàá lọ́nà ọmọ ti san fún yín tẹ bá wá ti sọ láti wákàtí márùn yóò di kíni àádọ́ta wákàtí lọ́dọ̀ apá kan tó pọ̀ nínú àwọn olùmọ̀sọ bẹ́ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀sọ pé rárá márùn ni àádọ́ta ni. márùn ló ṣe àádọ́ta ní lọ́dọ̀ ọlọ́run àádọ́ta láti wá sírò lọ́nà mẹ́wàá ó di kíni ó di ọgọ́rùn márùn yàtí pé gbogbo ẹjọ́ bá ti mójútó sọ láti wákàtí márùn lójúmọ́ yọ gba ládàá sọ láti ọgọ́rùn márùn ọbẹ̀ ẹlẹ́dàá wa nínú àánú nítorí ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ èèyàn bú ọ́ yẹn lọ ń sọnù adúrú dáadáa yóò lọ ń pàdánù ní gbogbo ìgbà ó ti ẹ̀ ronú kí wọn náà jọ́kan nínú ẹni tó ṣe sọ̀láàtì. fala saddaqa wala salla walakin kazzaba wa tawalla bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. ma salakakum fi saqar qalu lam naku kí ló sọ yín dára náà saqar wọn làjọ kan ní ẹni tó ṣe sọ̀láàtì nù ọlọ́run dákun má ṣètò abẹ́ akramakumullah alimami al-bukhari àti muslim àwọn náà ni wọ́n gbé àdìsí jáde lákọ̀ọ́kọ́ nígbà tó lọ́wọ́ bá gbọ́ sí sọ̀láàtì lọ́ràn yìí gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan rákà méjì méjì lọ́lọ́wọ́ bá ṣe gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan rákà méjì méjì lọ́lọ́wọ́ ṣe àyàfi sọ̀láàtì magrib nìkan ìyẹn ni sọ̀láàtì zuhur rákà méjì sọ̀láàtì asr rákà méjì sọláàtì maghrib rákà mẹ́ta sọláàtì ìṣá rákà méje àsùbá rákà méje báyìí lọ́lọ́run ọba kọ́kọ́ ṣe sọláàtì lọ́ràn yẹn lẹ́yìn rẹ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n ṣe hijira kúrò ní mẹ́kà wọ́n lọ sí madina ìgbà tí wọ́n dé madina ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fi rákà méjì méjì rákà méjì méjì ó fi kún sọláàtì kọ̀ọ̀kan fẹ́ni tí bá ń bẹ ń lé yàtọ̀ sí àsùbá àti maghrib nìkan sọláàtì ọ̀dọ́hùr ó di rákà mẹ́rin asr ó di rákà mẹ́rin sọláàtì ìṣá ó di rákà mẹ́rin magrib ó ṣẹ́kù rákà mẹ́ta àsùbá ó ṣẹ́kù rákà méjì. báyìí ọwa lọ́dọ̀ ìyá ńlá wa aisha radiyallahu anha nínú àdìsí tí imaamu bukhari tó gbé jáde nínú sàhíhì rẹ̀ onífúrẹ́dọ́tì sọláàtì rakàtẹ́yìn ni rakàtẹ́yìn. rákà méjì méjì lọ́lọ́run ọba ṣe gbogbo sọ̀láàtì ní ìgbà tó kọ́kọ́ ṣe sọ̀láàtì lọ́ràn yìí thumma hajara an-nabiyyu sallallahu alayhi wa alihi wa sallam fa furidat arba'an lẹ́yìn rẹ̀ la nabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ àti hijira lọ sí madina ọlọ́run wa sọ di rákà mẹ́rin mẹ́rin wa turikat salatu wa turikat salatu safari ala al-ula arìnrìn àjò ọ̀fọ̀n sílẹ̀ lórí bó ṣe wà sọláàtì arìnrìn àjò rákà méjì méjì magrib ò sì yí padà láti dọ́dọ́rọ̀ ti ṣe sọláàtì lọ́ràn yẹn àsùbá kò yí padà láti dọ́dọ́rọ̀ ti ṣe sọláàtì lọ́ràn yẹn rákà méjì rẹ̀ náà ló ṣẹ́kù. tọ́ nínú ẹgbàá wa mi eléyìí tí imaamu ahmed rahimahullah tó jáde ó ilẹ̀ magrib àfi sọláàtì magrib nìkan òun ni aisha ló ń bá wa sọ̀rọ̀ yẹn o ọlọ́run ọba kò yí òǹkà rẹ̀ padà ọ̀sẹ̀kù ní rákà mẹ́ta lé anaha wẹ́tẹ̀r nítorí pé magrib rákà mẹ́ta ni a sì mọ̀ pé mẹ́ta ò sẹ́kùn fún méjì láì jẹ́ kọ́kàn sẹ́kù ọlọ́run ṣe ní wẹ́tẹ̀r fún gbogbo sọ láti sábà ṣe lọ́sàn. wọ́sọ̀bì àfàṣùbà nìkan lé anahu ìtọ́wélo fi hàlqirọ́ a nítorí pé anabi sallallahu alaihi máa ń ka kí o tó gún nínú àṣùbà ọlọ́run kù ní rákà méjì ọlọ́ni وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا àti alukur'ani tẹ́ máa ń kí lásùbà ẹ̀ mójútó dáadáa nítorí pé alukur'ani tẹ́ ń kí lásùbà àwọn màlàíkà máa wá tẹ́tí gbọ́. yàtọ̀ sí wọlé máàmù ọ̀ka fati alásùbà àwọn animọ́dọ̀ ha mẹ́tàn Allahu akbar ó ó dákàmà ọlọ́run máa ń fẹ́ kẹ́ kakíw tó gùn lásùbà tó bá ti mọ̀ pé wọ́n fẹ́ sílọ̀ mọ́wùlẹ̀ wá mọ́sálásì wọ́n ní kéwù yẹn máa gùn ni èèyàn máa pẹ́ nu sàárè jù bẹ́ẹ̀ lọ sèèyàn farabalẹ̀ yóò sin lọ́ọ̀ni ẹni ò sin lọ́ọ̀ni nígbà tó wà láyé ó ti ti fẹ́ bá dáadáa pàdé tó bá kú ìṣẹ́jú mélòó wọn fi ń ṣe sọ̀lá tó bá pẹ́ jù kákó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún march tí wọ́n ń gbá nìsí tó pé àwọn agbábọ́ọ̀lù wọ́n fẹ́ tẹsẹ̀ wọ́n tẹ̀ lórí pápá bẹ́ẹ̀ máa gbé ètò kéré ti tún ìparí bọ́ọ̀lù wákàtí kan àbọ̀ ni. ìṣẹ́jú márùnlélógójì ní ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ márùnlélógójì ní ìfẹsẹ̀wọnsẹ̀ ẹlẹ́ẹ̀kejì láàrin ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀kejì wọ́n tún fún wọn lásìkò sinmi tó náà ní kéré sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wákàtí méjì dín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló fi jókòó tó lòun wo bọ́ọ̀lù rà ó tún máa pariwo ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rúru burúkú amú ọ yóò tún máa fẹ́ ẹni tí ò rí sọ̀rọ̀ ọ wá gbà sí gbà sí gbà sí tàǹtì àwọn tó alẹ́ gbẹ̀rẹ̀ ńgbà pé ti àrùn tí ń sogójì ní sọ ọdún tiwọn náà àwọn náà nílé sọ pé ta ló ń bá sọ̀rọ̀ àwọn náà ibi tí wọ́n ti sọ gbà sí eléyìí sọ pé ló má gbà sí ọwọ́ bá gbára wọn lọ́ọ́ bá di kí wọ́n ti fẹ́ síra wọn pé kí ló mìín àìmọye ẹ wá wòye wákàtí tá à ń sọnù lórí ìranù wọn á ṣe sọ láti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la ilaha illallah àti fẹ́ wá àlùjẹ́nà ẹ̀rù kọ́ àlùjẹ́nà yẹn eré ni ẹ̀rù ọlọ́run làlùjẹ́nà ẹ̀rù ọlọ́run máa ń wá wá ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run wàá fọ àánú rẹ̀ kún fún ọ ló fi rà àlùjẹ́nà wọ̀. wa qur'ana al-fajr inna qur'ana al-fajr kana mashhuda torí ẹ̀ nítorí pé anabi sallallahu alaihi wa sallam wọ́n máa ń ka kí ó tó gùn nínú àsùbà ọlọ́run sẹ́kù lórí rákà méjì tọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ìyapa wà láàrin wọn ṣáájú kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kó tó má nàbí sallallahu alaihi wasallam rìnrìn àjò òru àmọ̀pá nàbí ti máa ṣe sọ̀láàt nítorí pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní yá ayyuhal muzzammil. قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا ìgbà tó lọ́wọ́ bẹ́ẹ̀ lé dáhà sọ pé wọ́n tó ọ̀dà sọ borí dídé dúró kó a máa ṣe sọ láti ń gbogbo ooru àyàfà àsìkò díẹ̀ ló fi máa sùn ọlọ́run pa aláṣẹ kó máa jí ṣe sọ láti lóru ṣé ọlọ́run ti kọ́kọ́ ṣe sọ láti kan lọ́rùn àyàn ṣáájú ti wákàtí márààrún ní pàtàkì lórí ànábì sallallahu alaihi wasallam ṣáájú àwọn ti wákàtí márààrún bí ìyapa wà láàrin àwọn olùmọ̀ apá kan nínú wọn sọ pé ọlọ́run ọba òfijọ́ kan ṣe sọ̀láàtì kan lọ́ranyàn lórí ànábì sallallahu alaihi wasallam ṣáájú àwọn sọ̀làwátì àkókò márààrún tá à ń ṣe lójoojúmọ́ gbogbo èdè ànábì ń ṣe ṣáájú kọ́lọ́run tó ṣe sọ̀láàtì lọ́ranyàn fún náfìlà ni apá kan nínú wọn sọ pé bẹ́ẹ̀ ni sọ̀láàtì kan ọ̀jọ́ ọ̀ranyàn ṣáájú ti wákàtí márààrún àyàfi tọ́lọ̀ ń ṣe lọ́rùn yẹn fànàbí kọ́ máa ṣe lóru ṣùgbọ́n àmọ́ fànàbí ṣe sọ̀lá ṣáájú ti wákàtí márùn-ún ẹnìkan ṣe béèrè ọ̀nà ẹ̀dá kun téèyàn bá tiẹ̀ wá yarí mọ́ra rẹ̀ lọ́wọ́ tó lòun ò ní ṣe sọ̀lá ti kan àyàfi tọ́jọ́ ọ̀ràn yẹn òun kọ gbogbo náfìlà ò ní máa ṣe ń tòun ẹ̀dá kun ṣe ń tó ṣe ń da àkọ́dá o kọ́dá o èèyàn burúkú lẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ o nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá di jọ́gbìn dàlùkìyàmà àkọ́kọ́ nǹkan tí ọkọ sì béèrè lọ́dọ̀ wa nípa rẹ̀ ní ntọ́ jẹmá ìwọ̀ eléyìí tọ́lọ̀ ní ká pé fóun òun náà ní sọlá ẹni tí sọlá tirẹ̀ tó bá dángájíá tó dúró déédéé gbogbo sẹ́yọkù tó gbélé ayé ṣe yọ jẹun tó dúró déédéé ẹni tí sọlá tirẹ̀ ọba ti dá gbogbo sẹ́yọkù ọjẹun tí ọ̀dà ọwọ́ wa náà àdìsí kan ikú ń gbà wọn bá gbé sọlá tirẹ̀ rú sórí òṣùwọ̀n tọ́wọ́ á hàn pé sọ̀láàtì rẹ̀ ọ̀kájú òṣùwọ̀n ọlọ́run ẹlẹ́dàá wọ́n wá sọ pé kí wọ́n tún mú náfìlà tó bá ní kí wọ́n fi kọ́ra yàn torí kí ládàrí ó lè bá gbé ọlọ́ọ̀bí rí ọ̀wá ní náfìlà ó síra rẹ̀ àbó síra rẹ̀ ó síra rẹ̀ ṣe dànù ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sin lọ́ọ̀ ní ẹni tó ti sú ó bá kí wọ́n ní àṣẹ ó tiẹ̀ ti sódú ẹ̀ kò sí wàhálà tó bá fẹ́ wà lè náà máa ṣe tìfẹ́ tìyọnu tó bá sì jẹ́ pé ìwọ nídìí àlùjànnà máa ṣe tìkara tìkara nítorí pé ìjọsìn lélẹ́yìí ọgbọ́dọ̀ jẹ́ kó ń sin náà pẹ̀lú kó nífẹ̀ẹ́ ọlọ ó sì yọnu sí tọ́lọ̀ ní ká máa ṣe pẹ̀lú bẹ́ẹ̀ lèyìn ó ṣe sóríire kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọjá ká sóríire ẹ̀rí ṣáájú kótó di pé ọlọ́run bá ti sọ láti lọ́ràn yẹn lórí anabi wa muhammed sallallahu alayhi a anabi wa ní àyà púpọ̀ anabi ó tún wá sínú kaaba lásìkò ìgbà tó ti pé àwọn kèfèrí yẹn wọ́n kó àwọn wọn wọ́n kó wọn sí àyíká kaaba wọ́n ka àwọn òòṣà yìí nígbà náà àwọn òòṣà yìí jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta anabi ó tún wá ṣe sọ̀rọ̀ àti kẹ́lẹ́ bá a mọ̀ bá nìkan la gbọ́dọ̀ gbogbo sàkúgbèkúgbè eléyìí máa bí àwọn kèfèrí nínú púpọ̀ púpọ̀ ó forí balẹ̀ fún láàjà ó forí balẹ̀ fún ọ̀zà mànátà náà ń bẹ́ ńlẹ̀ ọ̀pátì ọwọ́ á ní kíní kan Allah nìkan lọ́ọ́ máa sùn ẹ á pé kò sí Allah àmọ́ àwọn wọ̀nyí amúgbálẹ́gbẹ̀ẹ́ ni wọ́n jẹ́ fún Allah àwọn lẹni tí máa bá ní tètè páàsì fáìlì ẹni síwájú Allah tájú àfi tètè gbà ìgbàgbọ́ sí wọn ni. akramakumullah anábì òye ṣe sọ láti títí ìbànújẹ́ fi mú àwọn kèfèrí yìí lọ́jọ́ kan wọ́n wá kó tinú ẹran ibi tí ẹran máa jẹun sí yẹn tí máa bẹ nù sàkì yẹn wọ́n wá kó gbogbo ẹ̀ wọ́n dàlẹ́ ànábì sallallahu alaihi wasallam lórí nígbà tó forí kalẹ̀ fọlọ nítorí kó lè bàa jẹ pé eléyìí ń tó láti dẹ́rùbà má padà wá ń jọ mi ọmọ rẹ̀ Fatima radiyallahu anha ńlọ́wọ́ kó gbogbo kìnìyàn kó lórí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n sọ fún wọn pé ataqtuluna rajulan an yaqula rabbiya Allah kí ló dé fẹ́ pẹni tí nǹkan sọ sí olúwa lọ lẹ́lẹ́dàá tèmi ìgbà tẹ́yìn ọ̀gbà Allahu gbọ́ sẹ́ńgbà tí bàbá tèmi wá gbàgbọ́ títí ń pè yín lọ sọ́dọ̀ rẹ̀ ẹ̀sán rẹ̀ wá ní kẹ́ pa. ó kó gbogbo ìdọ̀tí ikú lórí anabi sallallahu alaihi wasallam anabi tún dénjọ́ kejì bẹ́ẹ̀ ni tí imáni bá wà lára èèyàn ẹni tó ní imáni kì í sá o tí ó bá ti sí imáni lára ó máa sáká ni. ní ìjọ kan anabi sallallahu alaihi wasallam onítàlẹ́ni náà tí ó lọ kí alukur'ani sáwọn kèfèrí ìlẹ́jì Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó torí pé Ibn Mas'ud radiyallahu anhu ọ ń bẹ nínú tó mọ alukurani kejì tánàbí fa àwọn kalẹ̀ ọ fa àwọn mẹ́rin kalẹ̀ ó ní ẹgbà alukurani máa ké lẹ́nu wọn náà bọ́ sínú wọn. nínú gbogbo sahaba ni máa kàá sí mi létí onígbà wọn ti kàá sí ọ létí ebi wọn lọ́lọ́ sọ kalẹ̀ fún ó ní mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì Ibn Mas'ud wa wajidna bika ala haula'i shahida báwo lọ̀rọ̀ ó ṣe rí nígbà tá a bá gbé ẹlẹ́rìí kọ̀ọ̀kan dìde nínú àlùmọ́ kọ̀ọ̀kan tá a wá gbé wọn náà dìde lẹ́lẹ́rìí lórí àwọn eléyìí lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmù anabi sallallahu alayhi wa sallam nígbà tí ibn Mas'ud tọ́ka alukur'ani débẹ̀ omijé bẹ̀rẹ̀ sí ní dà lójú anabi sallallahu alayhi wa sallam ibn Mas'ud yìí òun wá ní ẹni tó ní ẹjẹ lọ kí alukur'ani sùn wọn létí ńgbà tó lọ ó kí alukurani àwọn kèfèrí ìgbọ́ ẹ̀wá rírì mu wọn torí pé alukurani kọjá ọ̀rọ̀ lásán wàláhi ó kọjá ọ̀rọ̀ lásán ọlọ́ni tá a bá sọ kalẹ̀ law anzalna hadha al-Qur'ana ala jabalin lara'aytahu khashi'an mutasaddi'an min khashyati llah wa tilka al-amthalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun tá a bá sọ alukurani kalẹ̀ sórí àpáta ọba rí tí ẹ̀wá rírì tí ó mú àpáta yẹn àpáta ó di ntọ́fọ́ tọ́fọ́ wómúwómú tó ṣe kó kúlù bọ́ nítorí ìbẹ̀rù ọlọ. Ibn Mas'ud kí al-Qur'ani àwọn kèfèrí gbọ́ ọkàn wọn bàjẹ́ wọ́n dáwọ́jọ fún wọn lù wọ́n lù Ibn Mas'ud sáde àtọ́ sáde àwọn mùsùlùmí kànú rẹ̀ bẹ́ẹ̀ ọmọ pé Islam ọ̀sà dédé tàn débi tí wọ́n rí lónìí àwọn kan náà ni wọ́n jìyà rẹ̀ kọ́lọ́n dákun kọ́ bá a sàlékùn kí a ti gẹ̀ fún wa ìpọ́njú ńlá ìdààmú tó ṣe pé kọ̀ lẹ́gbẹ́ òun náà làwọn aṣíwájú àkọ́kọ́ bá pàdé níbi pé wọ́n fẹ́ tan ìsìn Islam yìí ká ìgbà tí àwọn èèyàn wá ń kànú Ibn Saud Ibn Saud wá sọ̀rọ̀ akínkan tó fi mọ̀ pé ẹ̀sìn Islam tí ìmánì rẹ̀ bá ń bẹ lára rẹ̀ kò sẹ́nìkankan tó ṣe kó lè dún kùkù lájà mọ́ pé má sí lọ́wọ́ Ibn Mas'ud wa sọ pé àyíká mọ̀ ọ́ tó bá tún di lọ́la tẹ́ǹ bá wẹ́ni tó tún lọ kà sí wọn létí èmi náà ni wọ́n tún lọ o la ilaha illallah nítorí pé ìmánì ọ̀nbẹ lára wọn. akramakumullah anabi sallallahu alayhi wa sallam ó ń ṣe sọ̀láàtì yìí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti gba islam àwọn náà ń sin anabi jẹ àwọn náà ń ṣe sọ̀láàtì ẹnìkan gba islam lónìí ní dédé àsìkò tá a wà nù rẹ̀ yìí nígbà sọ fún ni pé lọ́ọ́ dá mi sí gbogbo ara rẹ̀ pẹ̀lú àníyàn pé mò ń wẹ̀wẹ̀ àti di mùsùlùmí nígbà tó bá wá ṣe léyìn tán ẹ̀yin ẹ lọ́ máa ṣàlù alákọ̀ máa sin yín jẹ tó bá ti wá sin yín jẹ tán ẹ̀ mú wọ mọ́ṣáláṣí wọn náà darapọ̀ mọ́ wa kọjá pé sọ̀láàtì jùmọ̀á làkọ́kọ́ sọ̀láàtì tọ́wọ̀ kọ́ sí. ọ̀hún ah, ọ̀ máa ṣe ọ̀ máa kìnnì sí ọ̀ máa sin jẹ ni tó tí wọn náà máa ti sin wa jẹ títí tá a fi wa kọ ìsìláàmù ọ̀gbà bá gbáradì wọn bá túnra mú náà bá kẹ́kọ̀ọ́ rẹ̀ ní kíni jẹ́ dákúndarapọ̀ máa ń yan tíkú bá lọ pọ́ ní so ìwà náà ti di mùsùlùmí wa ha kàdà akaramakumọ́lá àmọ́ àwọn ti islam ọ wá máa bá ati ti ṣe ṣe sọ́láàtì wa a wàá tẹ̀ wá ti islam o kọ́jà otu tún ṣe fáàrí inu islam bá gba tiwájúwájú òun si ama yóò máa sọ yorùbá ni tó bá forí kalẹ̀ yorùbá ni yóò máa sọ kùlàlà ó lè fi wọlé ṣàánú àwọn ọmọ mi bá ń kọ́lé fún wọn bá ń ra mọ́tò fún wọn ọlọ́run dákun ṣàánú wa ah, ah, ẹ̀dá kùsẹ́ bá ń kọ́lé wọn ni kò máa sọ nínú forí kalẹ̀ subhana rabbiyal a'la mbolowa. bọ̀ lọ́wọ́ bá ń kọ́lé fún nínú rúkú kọ̀mẹ́jì ọ̀sán bá ń súfì sífì sífì sífì àfi bí àwọn ọmọ adìẹ òròmọ adìẹ dáhùn sẹ́kó wọlé so ó ní òun ṣe tí bóyá ní tí gbogbo yín náà máa sọ nù àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ bóyá gbólóhùn àkọ́kọ́ tó ta sí ọ létí lọ gẹ́ẹ̀t wàtá ni subhana rabbiyal azim ebi nù ẹ̀yin náà súfè á súfè ó ní ṣe báwa bá bá àwọn sọ pé láti kékeré ní màlẹ́ ti kọ́ ọmọ rẹ̀ lásọ̀ àfi màlẹ́ náà tó bá jẹ́ mùsùlùmí asọ̀kọ́ làwa ń kọ́ ma kí là ń kọ́ ma kíkẹ́ àlùkùránì torí akramakumullah. à ń bùkátà sọláàtì kò sí mẹ́sẹ̀ lójúmọ́ márùn ni wọ́n á lọ́pọ̀lọpọ̀ máa ṣe ẹ rọrùn rọrùn ká pa zakat olówó wọlé ẹ̀ka lọ́dún lẹ́sìn tó gbogbo alátú lówó ẹ gbogbo mùsùlùmí ẹ̀ka lọ́dún sí àmọ̀ Ramadan ọ̀pọ̀lọpọ̀ Ramadan tó ó tún yarí mọ́ra rẹ̀ lọ pé òbúrú òbúrú èmi gbogbo nǹkan lọ́wọ́ rẹ̀ ọ̀kan ó sì wà ń lé kọ̀kọ́ wọ́n ń sàlàyé ẹ̀kún ó tulẹ̀ wọ́n á lọ jókòó wájú lárúbá kan tó náà mẹ̀sí fa wọ́n á ní mọ̀lìkọ́ fọwọ́ ọ̀kọ́ ń lé o láwọn tó wà lé wọn wọ́ tiẹ̀ la ilaha illallah tọ́ ẹni tí ó bá ti ka sọ láti ikun wàláì kò sí ní tí ọkà kún ní islam gbogbo ẹni tí a bá ti ní tí ọmọ sọ láti ṣe ẹgbàgbé ẹ gbogbo nǹkan yòókù kọ̀ mọ́ ẹ sí ah níjọ́ ni kí n ṣe lẹ́ẹ̀ márùn lójúmọ́ ní màá ṣe ṣé ìtàn wa ní kí n ṣe lẹ́ẹ̀kan lọ́dún ní màá ṣe àbí ìtàn wa ní kí n ṣe lẹ́ẹ̀kan nínú ìgbésí ayé mi ṣe ní màá ṣe. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé à ń bùkátà láti mà nípa ìjọsìn yìí nítorí kálíbà àjẹni tí yọ́ọ̀ máa ṣe dáadáa torí pò ńlá kọ́kọ́ tí wọ́n kọ́ bí wá léèrè. tẹ́fẹ́ sàkíyèsí a ní àkọ́kọ́ tó náà wọ́n kọ́ bí wá léèrè nípa ńtọ́ jẹmọ́ ìwọ̀ tá a gbọ́dọ̀ pé fọlọ̀. sẹ́kàmínà tún bẹ tó náà wọ́n bí wá léèrè tí èsè ńtọ́ jẹmọ́ ìwọ̀ tá a gbọ́dọ̀ pè fọlọ́ bẹ́ẹ̀ ni nípa ń tọ́jú mọ́ ara wa síra ara wa àkọ́kọ́ ń tọ́lọ́ ọkọ̀ bí wá léèrè nípa eléyẹn ó ní ẹ̀dìmá ẹ̀jẹ̀ ìwọ́n tó pààyàn ìwọ́n tó ṣèyàn léṣe ìwọ́n tó sáyàn lọ́gbẹ́ àkọ́kọ́ tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmì torí rẹ̀ tó bá pa bá mẹ́sìn a àlàáfíà ọba pọ̀ láwùjọ tí gbogbo mùsùlùmí bá ń gbé ẹnìkan ò sí tí ọmọ wa sọ pé wọ́n pọ̀ ọ́ pàtàkì à ọba pa ó ń sìn ó lè jẹ́ pé ibi tó wọn ti rí sinmi nù tó wọn ti rálẹ̀ jẹ́ náà wọ̀ ìwọ́ wọ gàù orí ibú láyé títí dọ̀rùn nítorí pé ọ̀nà kí ló tiẹ̀ fẹ́ sọ kí ló fẹ́ sọ kó mọ ọ̀pá kì í mà sí pẹ́pẹ́ yẹ èèyàn bíi tiẹ̀ ṣébí àwọn náà máa sọ pé tá à ń bá ń jà bíi tìka kúkọ́ kí á ló dé tọ́ lọ yọ̀bẹ kí ló dé tọ́ lọ yàdá ìgbà tó gbé jáde ńkọ́ o sì ní nígbà tí àbájá kì í ṣe dandan ká kú ó kì tí wọ́n máa fi bara wọn lọ́wọ́ ni àdá òun dàbí fọ́ọ̀kù tí wọ́n fi ń jẹ ọ̀rọ̀ òbí wàá tọrọ ọba lọ gbọ́ fà pé tí wọ́n bá bí ẹ̀dá dúró ẹ gbọ́rọ̀ <laughs> òun náà sì lọ dúró ṣètò nìkan ṣe adúró pé ọ̀dà tátọ̀ bá tó a ó ti lọ ní tiẹ̀ ká tó máa ṣẹjọ́ tó o tètè túlẹ̀ nítorí tó bá tó wájú ọlọ́dẹ orí ọ̀sán wèrè wò lára rẹ̀ torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀jẹ̀ ẹ̀mí àwọn èèyàn àti apààyàn àti agéyàn lóríkè àti àtẹ̀yàn lóṣè mùsùlùmí gidi ọmọ sọ̀rọ̀ àfọ̀ mùsùlùmí gidi ọmọ sọ̀rọ̀ àfọ̀ wọn á ní ẹ̀yin ní sọ̀pọ́tà wa níta sì ń fẹ́ ni pé a fẹ́ fojú àwọn alátakò a fẹ́ fi rí ìmọ̀ lọ́tẹ̀ babalágbádá ẹ sí àpótí yẹn fún wọn wọn bá sì sí àpótí bàbá rí àwọn àdá tí ń kọ́ wọ́n ti pọn wọ́n ti fáìlì ẹ̀ bàjẹ́ wọ́n á ẹ máa mú òun dàbí rèké ọ yẹ kó tètè túlẹ̀ nílé lọ́yẹ kó gbá lọ́wọ́ kàdá kí lọ́ọ́ fẹ́ máa mú pé kí lọ́ọ́ sẹ́wọ́ ẹ pé sọ̀pọ̀tà sáni sọ̀pọ̀tà orí ibu nítorí pé ẹni tó ń pè ọ́ pé kọ́ pààyàn kò ní dúró bọ́ ọ̀sẹ̀jọ́ kọ́dà bọ́ bá rẹ́sọ̀n ṣe tẹ́ bá wíìnì ó kù bẹ́ẹ̀ ṣe wíìnì lọ́dọ̀ lọ kẹ́ ẹ gba àwọn adájọ́ àwọn àwọn agbẹjọ́rò ńláńlá àwọn òkúrọ́ lé ayé tí ọ̀bọ̀ rojọ́ wọn di ọlọ́ torí àkọ́kọ́ ńtọ́lọ́ ọkọ̀ bí wa nípa ti ń bẹ láàrin ara wa síra wa òun ni báyọ̀ ṣe kú báyọ̀ géèyàn lórí kékan dáadáa bọ́yọ̀ sáyàn lọ́gbẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́n bó béèrè tó bá di jọ́gbé ní alùkìyàmù ẹja kíyè sára o ẹ ẹ bọ́ mọ mi wọn lọ́wọ́ tí wàá lè máa bí mi mọ́kàn mo kó mo ṣe kó bó kò fún lọ́ bá tábà lójú lójú bá bàjẹ́ ojú bá fọ́ dànù ebe mọ lọ mọ mi a ọmọ àti ọmọ àti bàbá ó dòun jà ní jọ́gbé ní alùkìyàmù ẹbí ìyàwó mi ni àtìyàwó àtọkọ ó dòun jà níwájú ọlọ́run tó bá di jọ́gbé ní alùkìyàmù ṣé ọ̀rẹ́ sọ̀rẹ́ wa ni òní dòun jà ẹ̀gbọ́n sábúrò ni òní jọ ń jà gbogbo apáta láàjọ ń jà níwájú Ọlọ́run tó bá ti jọ gbẹ̀ǹdà òkè yà mí tó ń dá wàá sè tójú òfin wa ti wàá bàjẹ́ ń jọ gbẹ̀ǹdà ẹja sọ̀ra fún sọlẹ́ ọ pàtàkì púpọ̀ ọ pàtàkì púpọ̀ ẹni ọba sì ti ma bí sọlá ti ṣe bàbàrà kó ní òun ní bàbàrà ẹ gbàgbé ìsìláàmù rẹ̀ ń tanra rẹ̀ dànù ni torí ẹ ẹ jẹ́ ká ṣe àkíyèsí àwọn nǹkan kan tí ó ti ká dáa mà bí sọ láti ti ṣe pàtàkì tó. alákọ̀ọ́kọ́ òun náà ní pé àṣọ láti darí yẹn ó ń bẹ nínú nǹkan tó pàtàkì jù nínú àwọn orígun ẹ̀sìn Islam mara hàn nítorí pé òun ló sì kejì shahadatu an la ilaha illallah wa shahadatu anna muhammadan rasulullah ipò kejì lọ́wọ́ wíwá rẹ̀ tó sì wá ń pò kejì yìí ó túmọ̀ sí pé yàtọ̀ sí. Si, tala kọ̀kọ́ yun gbogbo àwọn yòókù ń tẹ̀lé ni gbogbo àwọn yòókù ń tẹ̀lé ni sọláàtì pàtàkì mùsùlùmí kan kò gbọdọ̀ fọwọ́ jábútẹ́ mú sọláàtì mùsùlùmí gbọdọ̀ ṣàkíyèsí sọláàtì kọ́ ọ mọ̀ pé kejì ni ẹ nínú orígun Islam eléyìí tó ṣe pé orígun kẹta orígun kẹrin orígun karùn-ún wọn ò pàtàkì tó sọláàtì tọ́jú orígun kejì tí wọ́n bá ti wá jẹ́ pé ọba máa mójútó sọláàtì kò sí bí sọláàtì ró ṣe jẹ́ sọláàtì tó ọba mójútó orígun alákọ̀ọ́kọ́ torí pé ọ̀gbọ́n lọ́n gbọ́ ọ̀gbà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam sọláàtì kí á lò sí ọ̀làbí kíkà fìrí ọwọ́ mọ́sálásí ní ní ìsìn ó gbá gbélébù sọ́run àwọn àti Allahu akbar ó náà ti Allahu akbar pé à jákùjáde kìí ṣe mọ́ ọ̀kọ́ mọ́sálásí fún káfìrí ó ní òun náà ń rí pé nǹkan ń ṣe ó wù ó ní tọ́ bá wù ẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ dìrú wa náà tọba ti wá di irú wa ìwọ náà máa ṣẹ̀sìn bí irú wa nítorí pé tọ́ọ̀bá ti gba ṣàhádẹ́tù an la ilaha illallahu gbọ́ tọ́ọ̀gbà wípé ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún lódodo ó sì gbàgbọ́ pé anabi muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni tá a gbọ́dọ̀ ṣẹ̀sìn gba bó ti ṣe ti mà wá ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ mùsùlùmí rárá torí ẹ̀ ló jẹ́ pé tó bá ti da lóru papọ̀ mọ́sápà tó mú ẹbọ tó mú mẹ́sìn gbàgbé ẹ̀ ẹ̀ ṣe mùsùlùmí wọ́n sọ fún ọ pé ìsìláàmù nídìí rẹ ni àwa la nídìí rẹ kìí ṣe pé ìsìláàmù ló ń wá wa àwa là ń wá torí pé àwa la fẹ́ ṣoríire àwa la fẹ́ wọkọ̀ là la fẹ́ wà lìjẹ́nà torí ẹ̀sọ́ láti pàtàkì o orígun kejì nínú orígun ẹ̀sìn islam ó kì í mójútó islam rẹ wá dà ó ní islam kankan ṣé báwọn ọmọ pé tó bá ti sàṣùbà ládùúgbò yín ó tún dọ̀la ṣé mùsùlùmí wà nìwọ èyí ṣe mùsùlùmí tó o bá kú pẹ̀lú ògo Ọlọ́run èsì òkun ikú rẹ̀ yẹn máa kàn tẹ́nìkan ní ṣebí ìgbà tó rìn ọ̀daràn ni ọ. àbọ̀ bá jẹ́ pé irú àwọn ọ̀daràn bíi tiẹ̀ náà jẹ́ pé àwọn náà àtùbà jẹ́ ń di mùsùlùmí ni irú wọn ló lè pa àwọn rí i pé ẹnìkan kú torí rẹ ọgbọ́dọ̀ mójútó sọ láti orígun kejì nínú orígun ẹ̀sìn Islam márààrún ẹlẹ́ẹ̀kejì as-salati tẹ̀rí yẹn ó ní àmúdù díìn ó ń lò pómúlérò fẹ́sìn tába ti kúrò ẹ̀sìn ẹ̀sìn wó dànù. sọ pé ẹ kàn rí pé ìwé wá ni ẹ lè pé ìwé ṣe mùsùlùmí ọkàn wò ọkàn lọ́kàn burúkú ọkàn rádaràda tí ò sí ìmánì ń ìmánì bá wà ní pé ìmánì máa kèé tìyàn kúrò nídìí ká sin lọ ee wá sin lọ ọwọ́ alọ́kàn rẹ má ju tẹni tí ń ṣe sọ láti gan lọ bóòlù ṣe máa náyé ọkàn rẹ dúdú ju engine oil tó ti yẹ kó pààrọ̀ láti bí ọdún márùn lọ ọ gbádùn rárá ẹni tí èèbá ti sin lọ nǹkan gbádùn títí ẹni dùn mọ́ nígbà tí èsìn lọ òun lò pọ́nmúlérò fẹ́sì Islam gbogbo ẹni tí èèbá ti mójútó sọ̀lá ẹgbàgbé ẹ̀ ẹgbàgbé ẹ ìsìláàmù rẹ ti mẹhẹ ó ti dànù anabi sọ pé rasul amri islam kókó ọ̀rọ̀ wa yìí ọ̀nà ni alislam kókó ọ̀rọ̀ wa yìí ọ̀nà alislam wà umud wà amuduhu as-salah òkúmúlérò rẹ ní as-salah wa dirwatu sanamihi al-jihad ògbóǹgbò rẹ níbi tó ga jù ọ̀nà ni ká jagun sójú ọ̀nà ọlọ́ọ̀ wọ́n ní wà àmúdù hùsọ̀là òpó múlẹ́rú ẹ̀sìn islam ní sọ̀là báwo ló ti wá fẹ́ sẹ́kù mùsùlùmí tẹ̀ bá ti sọ̀là kò sí wàláì tó bá ń tàn ọ́ dànù má tàn rẹ̀ o má jẹ́ ọ jẹ́ pé wọ́n ń tàn ọ̀wọ́ náà ń tàn láńtà èsì lọ́hùn òpònú kàtọ́ wọn á ń sàrà ike bàbá ẹ má bá ń ṣàdúrà pé ẹni ká ní mùsùlùmí tọ́lọ̀ ń fẹ́ nígbà àwọn mùsùlùmí ẹ̀ torí owó ti ń gbà lọ́wọ́ ẹ oúnjẹ kújẹ sédò ń bá pè ọ ní mùsùlùmí wọ́n di mùsùlùmí gbà tí ò sojú ṣe mùsùlùmí ó lè di mùsùlùmí agbọ́dọ̀ mójútó sọ̀lá àti tó máa sọ pé bàbá ìmáàmù ládùúgbò yìí ẹ dákun ẹ bá wa fa èèyàn mẹ́wàá jáde nínú àwọn jàmá yín ládùúgbò yìí tó ń mójútó sọ̀lá àti dáadáa nígbà tó ń bá wà nílé tọ́jà pẹ́yìn ríran rí wọn yàtọ̀ sígbà tó ń bá wà níbi iṣẹ́ bàbá ìmáàmù ó ṣe wàhálà pọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdákúrekú ni fún iṣẹ́ sọ̀láàtì ẹ dákun torí tọ́lọ̀ àǹfààní kan wá dé igbá àwọn mùsùlùmí ni wọ́n ní kí wọ́n fún láǹfààní yìí èèyàn mẹ́wàá tí bá máa mójútó sọ̀láàtì ọba Mẹ́kà ó ní ẹ fún alága Mẹ́kà fún wa ti hajj táwọn àpẹẹlẹ máa mọ̀ ó kó mọ́sálásí tiẹ̀. yọ lọ mọ́sálásí ibòmí torí ọ̀nà ọmọ bẹ̀rù ọlọ́run ó mọ̀ sẹ́kọ́ daràn láàfù ṣe kúkú sí lọ wọ́n wá gbé kó láti ìsàlẹ̀ odò wọ́n dókè odò òkè odò kínní àríyàn kan mú afẹ́ dé òkè odò karùn-ún kátó rí yẹn lẹ́kẹ̀ẹ́ni ọba di pé atúnṣọdá lọ sílùú mi. torí mọ́jàmú tán fi lélẹ̀ gbogbo kálukú gbogbo kó wa lágbọ́n fi tá a wà wọn ò pé àwọn ẹrú ọlọ́run wa ń lọ mọ́kà ah, bóńtì ti jẹ́ ah, bàbá ìmáàmù ọ̀dọ́ yín náà ni àwọn ni wọ́n mú àǹfààní wa látọ̀dọ̀ ọba mọ́kà sẹ́rí pé kan bàbá yìí ìka ni ọbẹ̀ àjẹmọ́bì ayọ̀ àwọn abẹ́jì mú rẹ̀ kò fún alága mọ́kà wọ́n kún káfìrí lága mọ́kà káfìrí banza tí èsì lọ ìwọ náà wọn ni wọ́n fún lága mọ́kà ọ̀daràn ṣé gbàjò láàrin ìkànnà ó ní ẹgbẹ́ má ti lọ wọ́n má ti lọ ìgbàjò káàrin ìkànnà ó ti máa sin lọ láti rí pò ń sin lọ kó tó wá di ilé orí eléyìí lẹ́yìn náà ń bọ̀ lọ́lọ́run ti ní kọ́ máa retí mẹ́kà ọ̀fẹ́. àǹfààní lè yọ ládùúgbò bí tọ́ wà nílùú bí tọ́ wà lápá bí tọ́ wà lè má mú bẹ̀ òun máa wo pétọ̀ mẹ́jẹ̀mú tí wọ́n wí ó ní ó gbogbo yìí kò sẹ́ni tó pé látàyé ń bì ní látìrí ó ti máa tú kákọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti máa tú sépo gbàtó ń bá wa tọ́tẹ́ kẹ̀kẹ́ ẹnu tí bá ń sọ̀rọ̀ kò ní í sọ ipò nǹkan èyí ṣe mùsùlùmí àti bóyá ìyẹn tún ṣe di mùsùlùmí jù báyìí lọ ọkọ ẹran súnà mi àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ <laughs> ẹran súnà lọ́wọ́ aṣọ ọ́ di kí mùsùlùmí irú èwo ni àìmọ́ yìí sọ pẹ̀rẹ́ súnà rẹ̀ tí ọwọ́ jahannam torí kìí sin lọ akramakumullah bákan náà nínú tó tún fi hàn wá bí láti ti ṣe pàtàkì tó òun náà ní pé. ọlọ́wọ́n ẹlẹ́dàá wa ó fi hàn wá o ike àyè tí wà <laughs> ọ̀gá púpọ̀ gbogbo ń tẹ́rí nínú Islam tọ́ba yẹ ní orígun alákọ̀ọ́kọ́ nínú orígun Islam mara kájẹ́rìí pé a gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sọ́lọ́ wọn bá nìkan ṣoṣo káti jẹ́rìí pé anabi sallallahu ìránṣẹ́ ọlọ́ọ̀ni ẹni ọba ti gbélé ìgbọ́ ti di ń tẹ bá ti tàì báyìí ìyẹn di ẹnu gbogbo olùmẹ̀sìn islam kò lè lórí. al-ahdu alladhi baynana wa baynahumu as-salah faman tarakaha faqad kafara. anábì ní májàmú ti ń bẹ láàrin wa àtàwọn ní sọlá gbogbo ẹ̀ tó bá ti fi sọlá tilẹ̀ ti di kèfèrí. à ó léwu púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn fi ń ṣeré yìí wàláhì ó léwu púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti yọra rẹ̀ kó islam. èsì sọlá fúlùú ṣe mùsùlùmí wọ́n ṣíṣe ojúṣe ló fi máa jẹ́ mùsùlùmí ojúṣe ńlá tí gbogbo èèyàn sì máa fi mà pé mùsùlùmí ni ọ ní sọláì èèwà sí ẹnu gbogbo nínú tó tọ́ka sí pé pàtàkì sọláàtì ni ẹnu gbogbo olùmẹ̀sì Islam kò bẹ̀rẹ̀ láti orí àwọn sàábé títí dòní wípé kò sí nǹkan kan míì yàtọ̀ sórí gan alákọ̀ọ́kọ́ àmọ́ zakat asuyam alhaj pété yẹn bá pàṣẹ kìí ṣe pé torí fóun wò pé kò sí ní islam ọgbà pé ń bẹ ní islam àmọ́ òrojú òrojú ìmẹ́lẹ́ inú òde kọ́ ọ máa ṣe. àwọn olùmọ̀sọ̀kọ́ yà ya pò kì í wọn ò ní pẹ́ ọ́n kẹfẹ́ àmọ́ tó bá ti lè paṣọ láti tì ó di kẹfẹ́ rí. ọba àgbà ìpara islam náà sọ láti àwọn ẹni tó lò ó di kẹfẹ́ rí àwọn kan sọ pé wọ́n pọ̀ ṣeré wa ni ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé sọ láti pàtàkì púpọ̀ jàmáà gbogbo ní táwọn máa ń ṣe gbogbo tí máa ń ṣe wá kásìkò sọláàtì bá ti tó mùsùlùmí kọ́ lọ gba ibi tí ó ti lọ ṣe sọláàtì pàápàá àwọn ọkùnrin má pa mọ́tíláṣí tì má tẹ́ni sínú yàrá rẹ̀ kọ́ ọmọ wa ṣe sọláàtì ọ̀ràn yẹn násìlà lọ́ọ́ máa ṣe nu yàrá ẹ̀ àmọ́ ọ̀ràn yẹn mọ́tíláṣí lọ́ọ̀lọ́ wọn kọ́ mọ́tíláṣí kalẹ̀ kó lè bàa jẹ́ ilé tí wọ́n máa kó àwọn nǹkan ìtàn ìtẹ̀ǹbáyé kan sí ilé ìjọsìn ní mọ́tíláṣí ilé ọlọ́run ní mọ́tíláṣí àwọn mùsùlùmí ti pa mọ́sálásí láàyè wọn èyí jẹ́ni tí máa sá fún mọ́sálásí gbogbo ẹni tí máa ti rí mọ́sálásí sá mọ́sálásí ó rí wọn náà sá. ẹni tí ìbá sì ti sin lọ ó kọ́nà tó gbégbà. torí di eléyìí ní tó ti pé tá a bá pati pípati rẹ̀ sọ wá di kèfèrí àfi ká ṣọ́ra o nínú tó tó tọ́ka sí bí sọ láti ṣe pàtàkì tó. Ona náà ní pé òru tó pàtàkì jù fánàbì sallallahu alaihi wasallam nínú ìgbésí ayé yìí lọ́lọ́wọ́n bá ti lọ́ràn yìí òru tó rìnrìn àjò òru òru tó lọ́wọ́n bá gbé lọ sí sámà nígbà àkọ́kọ́ òru yẹn lọ pàtàkì jù nínú ìgbésí ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òru yẹn gangan lọ́lọ́wọ́n á ti sọ láti lọ́ràn yìí ọlọ́wọ́n bá fi tọ́ka sí pé sọláàtì yìí pàtàkì púpọ̀ nígbà tó gbé ànábì lọ sí sámà wọ́n gbé tayọ sámà keje anabi fi wá dé ayé ibi tó ti ń gbọ́ sọ̀rí ìfọ̀l àkọlẹ̀ dídún tí àwọn gègé ń dún anabi gbọ́n rẹ̀ àwọn gègé tọ́lọ̀ ń fi kọ́ kádàrá kálukú bí ṣe ń dún anabi gbọ́ níbi tọ́lọ̀ ń gbá anabi dé bẹ́ẹ̀ wá lọ́lọ́run ti ṣe sọ láti lọ́ràn yẹn ọlọ́run ò ṣe sọ láti lọ́ràn yẹn fànàbì nínú tó nítorí mú wa mọ̀ bó pàtàkì tó ó ní pé azakat orí ilẹ̀ lànàbì wa tọ́lọ́run ti ṣe lọ́ràn yẹn siyamu ramadan orí ilẹ̀ la nábì wà tọ́lọ̀ ti ṣe lọ́ràn yàn hajjil bayt orí ilẹ̀ la nábì wà tọ́lọ̀ ti ṣe lọ́ràn yàn ṣùgbọ́n gbà tó lu ẹlẹ́dàá wa tí ó ṣe sọ láti lọ́ràn yàn ọlọ́run ni wọ́n gbé ànábì kó ńlẹ̀ wọ́n gbé wá sí sánmà wọ́n tún gbé tayọ sánmà méjèèjì gbà náà lọ́lọ́run á gbé sọ láti yẹn fún ẹ dákun nǹkan ńlá yìí tọ́lọ̀ gbé fún ànábì ńlá kíkàwá ẹrú ọlọ́run tá à ń ká máa ṣe ẹnìkan wàá fi ráre kò ní mójútó yóò wá ní mùsùlùmí lọ mùsùlùmí rò èwò أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله nínú nǹkan tí tún tọ́ka sí bí sọláàtì ti ṣe pàtàkì tó tó fi yẹ kó ta wá nídìí ká láti máa mójútó òun náà ní pé ńgbà tó lọ́wọ́ bó ṣe sọláàtì lọ́ràn yìí ọlọ́wọ́ bó fi ránṣẹ́ sànàbì gbọ́wọ́ màláìkà gbogbo nǹkan yòókù tọ́lọ́ ń ṣe lọ́ràn yìí jíjí ọ̀ràn àyàn rẹ̀ ọtí ànábì lọ́wọ́ gbọ́wọ́ màláíkà ni yàtọ̀ sí sọ̀rọ̀ tààràtà lọ́lọ́n gbé fànàbì sallallahu alayhi wa sallam tí ọba jẹ́ kọ́ pàtàkì tí ọba jẹ́ ń tó wúwo kò bá ti jẹ́ pé ọ̀nà agbóhùn ti ṣe ti ànábì lọ́wọ́ nù ọ̀nà ọba gbọ́dọ̀ màláíkà wa ni ṣé eléyìí wá lọ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ló ṣe fún wa táwa náà wá mọ̀ táwa máa fi ráàlì lájẹ mùsùlùmí ó lè jẹ́ mùsùlùmí tó máa fi ọ̀rá rẹ̀ bẹ́ẹ̀ ni nínú nǹkan tó tún tọ́ka sí bí sọláàtì ti ṣe pàtàkì tó òun náà ni pé àkọ́kọ́ pàtó lọ́wọ́ bọ́ kọ́ sí lọ́rùn àyàn lórí wa kò sí ní ẹyọ kan kò sí ní méjì kò sí ní mẹ́ta kò sí mẹ́rin kò sí márùn gan pẹ̀lú àádọ́ta lọ́lọ́wọ́ bá sí ó túmọ̀ sí pọ́ pàtàkì púpọ̀ lọ́dọ̀ torí pé tó bá jẹ́ pé àádọ́ta lọ́ba sẹ́kù táwọn á ń fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún sí ẹyọ kọ̀ọ̀kan ní ojúmọ́ kan wákàtí méjìlá àbọ̀ la bá máa ṣe láti ṣe sọ̀lá wákàtí mọ́kànlá àbọ̀ ni ọba máa kù fún wa lójúmọ́ kan wákàtí mélòó la fi ń sùn ẹ̀yọ́kùnù wákàtí mọ́kànlá àbọ̀ wákàtí mélòó ni ó kù fún wa tá a máa lò lẹ́nu sẹ́ wa tá a kà fún tí ò di ká sin lọ yìí tọ́dájú ni pé wákàtí péréte ni ọba sẹ́kù fún wa tá a bá máa lò lẹ́nu sẹ́ eléyìí tá a ní gbé lọ́ọ̀bì kankan tó ń ayé wa tàbí kìí àmọ́ wa jẹ yìí ebi sẹ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ náà lọ́pọ̀lọpọ̀ ọmọ pariwo tí wọn fi ṣe sọlá yìí baba bíríkìlẹyà ẹlẹyìn ò lè fi simẹnti tí a ti pò àti kọńkírẹtì kalẹ̀ kọlọ gan máa yín lọ́wọ́ ọlọ́ngàn ò ní bínú ẹ gbọ́rọ̀ ẹ mà lọ pápọ̀ bẹ́ẹ̀ bá délé bàbá káfíńtà à ah, gbogbo àwọn pápótà àti róyìn a lè filẹ̀ a bá filẹ̀ tó rùn bá mú kankan abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ gbogbo pánù ni wọ́n máa jólú ẹ̀ kòburu jahannama gbóná jù bẹ́ẹ̀ lọ. bàbá alápàtà màálù wọn ti kún kalẹ̀ wọn ní kálukọ́ wa gbé tiẹ̀ níta àti gbé tàdé ṣọ́ọ̀pù àwọn èèyàn ń gé ẹran lọ́wọ́ ọlọ́ǹkan ò ní bínú <laughs> Allahu akbar bàbá télọ̀ aṣọ tí mo gbé kalẹ̀ fún tètè lọ láti lè fa sọ ká fi dípò aṣọ ká sọ ọmọ dàbí ìgbà tó ti pé èèyàn yá sọ wọ̀ gbogbo àwọn rọ́ọ̀bù kù làwọn èèyàn máa pa bàbá fọgá náà táwọn bá tètè mójútó gbogbo ẹ̀ oníkálukú ọ̀sọ̀ tiẹ̀ kó bá dijọ́ gbé ní dànù kìyà ọ̀gá tíjà wọn là ṣe bẹ̀rẹ̀ sí sàlàyé fọ́múlà yẹn fọ́múlà yẹn ó ní five steps. tó a ṣẹ̀wá lórí step number two ni tá a bá sì sàlàyé rẹ̀ tẹ̀léra wọn àwọn ọmọ òní gẹ̀ẹ́sì ẹ̀ ẹgbọ́rọ̀ ẹgẹ́sì ẹ̀ wọ́n sáré. ẹ rí i pé àwọn arọ àwọn arọ burúkú wàláhì kò dé ká ronú pápá tó bá jẹ́ pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún lábàá máa fi ṣe sọ̀láàtì kọ̀ọ̀kan tọ́lọ̀ ẹlẹ́dàá wa ti sẹ́kù lórí àádọ́ta sọ̀láàtì wákàtí mọ́kànlá àbọ̀ ni ọba kù fún wa lójúmọ́ kan ẹ wá wòye wákàtí tá a fi ń sùn ẹlòmíà máa sùn wákàtí mẹ́jọ nínú wákàtí mọ́kànlá àbọ̀ mélòó ló ó kù wákàtí mẹ́ta àbọ̀ tó mẹ́ta àbọ̀ lẹ́sìn lẹ́nu sẹ́yìn ẹ máa tara rẹ̀ kíyèsí àánú tọ́lọ̀ ń ṣe fún abóṣe gàtó. ọlọ́run á sẹ́kù lórí wákàtí márùn-ún bámbá ń fìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ṣe sọ láti kọ̀ọ̀kan nu márààrún yìí a ní wákàtí kan àti ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la ilaha lójúmọ́ kan wákàtí kan ẹ wá wo bá ń ṣe lo wákàtí mẹ́tàlélógún dín kọ́tà lójúmọ́ kí là ń fi ṣe iṣẹ́ olóore wo là ń fi ṣe téèyàn lè lọ dé bá àbáwọn aráàlú àwọn àrégbè àti rà wàláhì ibi tásìkò ọ̀pọ̀lọpọ̀ ń parí sí mi ẹ̀sìn tọ́lọ̀ ní ìǹsẹ̀dá àlìjánu wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dá àlùjànnú àtẹ̀yìn nítorí nǹkan mi àfi torí kí wọ́n lè máa jọ́sìn fún mi lémi nìkan ṣoṣo ìwà àwò ẹ̀sìn ńlá àkàkún jù ẹ̀rì tí wọ́n máa fi ẹnìkan lè sáà máa rí yín mọ́tòmọ́tò àti dájẹ́ náà nì jẹ jẹ jẹ jẹ yìí náà nì ah, ẹ dákun ẹ má gbàgbé láti kó wọ sàárè o ǹjẹ́ ẹ máa jẹ lọ́hùn ah, ọmọ èèyàn sì burú bẹ́ẹ̀ bá ti wá kú wọ́n tún wá ní mọ́jọ́kùn mọ́jẹ́kùn ló jíjẹ jíjẹ náà ni ntí wọ́n jẹ lálẹ́ jọ ọ̀run ní kọ́ ọmọ bá wọ́n jẹ jẹ́jẹ́jẹ́jẹ́ náà ni kí ló ń jẹ sàrí irọ́ burú ayé tẹ ẹ wá ẹ wá jẹ ikú tẹ ẹ tún kú ẹ tún lọ jẹ náà ni la ilaha illallah wọ́n ní mọ́jọ́kùn mọ́jẹ́kùn ló la ilaha illallah jẹ́jẹ́jẹ́jẹ́ náà ni àwa ní sísẹ́ tí ó jẹ́ ara lè jẹ náà wọ̀ àwa tó yẹ pé kókó ń tà àti torí rẹ̀ dá wa ìníká wa sin lọ ẹ wá wọwọ jábútẹ́ tàfi mẹ́sì ẹnìkan bá tún mójú tẹ́sí jù lápòlé ẹtù tẹ́yẹ sí ahá ọ̀fẹ́ ti sàábẹ́ ni. àwọn apá bẹ́ẹ̀ gan tá a bí ọ òníwọ̀n bàbá ń ṣe mójú tẹ́sí <laughs> àwọn bàbá ọ̀daràn kọ̀ wá yẹ kọ́ ọmọ yín ọjọ́ mọ́ dáadáa. wọ́n ní kò burúkọ ọmọ olówó jù á àmọ́ àwọn mójú tẹ́sí jù á kò tó bẹ́ẹ̀ aburú ńlá ó ń ṣẹlẹ̀ láwùjọ wa a gbọ́dọ̀ mọ sọ̀láàtì ní pàtàkì ẹni tí ò bá ti mọ̀ ní pàtàkì wàhálà ó ṣe ra rẹ̀ akramakumullah bákan náà nínú tó tó fi hàn tí sọ̀láàtì ti ṣe pàtàkì tó ọlọ́run ní ohun ọ̀gbà kẹsí àfi kẹsí mára ya ayyuhal ladina amanu idha qumtum ila salati فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين

ó so má sọ láti kẹ́ ẹ lè mọ̀ pé jọ́sìn yìí pàtàkì torí pé gbàtà yìí bá jó nídìí sọ láti yẹn ń tilẹ̀ ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ àǹfààní yóò sí fẹ́ lómi àfi mùsùlùmí aláǹfààní àti bọ́lọ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ ẹ wá dúró orí tọ́lọ̀ ọmọ wa ṣe fún yàn innal musalli idha qama yusalli fa innama yunadi rabbah anabi ní tí ẹni tí ń ṣe sọláàtì bá dúró tí ń ṣe sọláàtì kọ́ lọ mọ òun ò ṣe nǹkan míì ju pé òun ń bọ́ lọ́wọ́n bá ní ọ̀rọ̀ jẹ́jẹ́ lọ. fàlìyàmùdòrò àhàdókùn kẹ́fẹ́ yùnàjì kóńkàlùkọ́ mọ àṣà kéèsì báwo ni wọ́n ṣe ń bọ́ lọ́wọ́n bá sọ̀rọ̀ jẹ́jẹ́. wàláhì oore yìí ò sí fẹ́lómi àfi mùsùlùmí ti máa ń sin lọ bóòlù tí wàá pé ẹ̀rù ń bọ̀ bóòlù ti máa olúwa ẹlẹ́dàá náà ló sọ pé ud'uni astajib lakum ẹ má pè mí màá dá yín lóhùn wọ́n sì láǹfààní àti bá sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́ẹ̀ márùn lójúmọ́ kí á ní bọ̀ lẹ́rù. bákan náà nínú tó tún mú wa mọ̀ bí sọ̀lá ti ti ṣe pàtàkì tó òun náà ni pé a tíyẹn bá lọ wo alukur'an tíra kan wà à ń pè ní mu'jamul mufahris li معجم المفهرس لألفاظ القرآن table of index fún gbogbo gbólóńtọ́ wa nù alukur'an ẹ̀yẹ́ wo asọ̀lẹ̀ sọ́ọ̀d lam alita ayé mélòó ni sọ̀lá ti ti wà nínú alukur'an ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ jọjọ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tí yẹn bá ní ọ̀dà gbogbo ayé tí sọ̀lá ti ti wà nù alukur'an mo fẹ́ kójọ kọfí ṣe tíra kan wàá rí pé tíra yẹn ó tóbi kọjá sísọ gbogbo bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ nípa sọláàt sọláàt sọláàt sọláàt sọláàt sọláàt sọláàt bákan náà tábà tí wọn wà àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam gbogbo àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan dáná bí ti mẹ́nu bá sọláàt kálá fẹ́ kojọ kí ni ìtumọ̀ gbogbo eléyìí ó ń tọ́ka sí pé sọláàt pàtàkì pé pàtàkì rẹ̀ ó jẹ́ kí ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ń parẹ́ ọ̀pọ̀ ó jẹ́ kọ́rọ̀ tánàbì sallallahu alaihi wasallam ń sọ ń parẹ́ ọ̀pọ̀ ẹ dákun ìjọsìn tọ́lọ̀ wa sọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ tó báyìí dáná bí sọ̀rọ̀ nípa rẹ̀ pọ̀ tó báyìí sọ yẹ ká máa fira rẹ̀ kò yẹ ká fira rẹ̀ bákan náà kí a bá wò wò á rí i pé gbogbo ẹni tó bá ti sọ̀láàtì ẹlẹ́kẹ̀ gbogbo ẹni tó bá ti sọ̀láàtì kì í sara wa nìkan sọ wa ní Islam ní ká fọ̀ mọ́ lásán ká tó ṣe sọ̀láàtì ó tún ní ká fọ̀ ọkàn wa mọ́ nítorí pé ẹni tí wọ́n á ṣe sọ láti tọ́ka rẹ̀ ọba sí mbẹ̀ ẹ̀ ń kàn gbára gbóná yìí ọ̀ ń gbára gbóná yìí ọkàn rẹ̀ ọ̀ma ọkàn rẹ̀ òsípẹ̀ lọ́lọ́ ẹlẹ́bọ olóòsà ni ọ́ olóògùn òfò ni ọ́ ògùn ló ń dìkà ọkàn rẹ̀ òsí fọ́lọ́ ọkàn rẹ̀ wà fóògùn òfò ògùn àdánù wọ̀ gbọ́lọ́ngbọ́ sẹ́rù rẹ̀ wọ́n ni ò ṣe sọ láti kó o sọ láti rò nítumọ̀ ọgbọ́dọ̀ jẹ́ kí ọkàn rẹ má bàrà rẹ sí má gbogbo kọjá kọtọ́tọ́lọ̀ ní kẹ́ jìnà sí wá jìnà sí ìní sọ láti rò fi máa jẹ́ sọ láti torí rẹ inna as-salata tanha 'anil fahsha'i wal munkar sọ láti a máa léèyàn jìnà tí gbogbo wa pálapàla àti wà tọ́lọ̀ wọn bọ̀ fẹ́ sọ láti wá bá dé ìta mójútó dáadáa ara wa má fún un a sì ti ṣàfọ̀mọ́ kan wa ṣáájú rẹ̀ iṣẹ́ ọwọ́ wa mọ́ a kì í ṣe afẹ̀jẹ̀ sínú máa tutọ́ funfun jáde wàláhì sọlá tí yẹn lè wa jìnnà sí palapàla rádaràda ẹ̀rí kí gbogbo ńtọ́ lọ́wọ́ fẹ́ ẹ̀ máa jìnnà sí ńtọ́ ń fẹ́ lẹ́ẹ̀ máa sí tẹ́bá sì fèsì ṣe ńtọ́ lọ́wọ́ fẹ́ ẹ̀rí pọ́kàn yóò ní gbádùn nítorí pé ẹ̀ ń sin lọ torí àìsè màláìka á sẹ́ lọ náà ni àmọ́ ńgbà tẹ́ bá ti lè ṣe nǹkan tó jẹ́sẹ̀ ẹ̀rí pẹ́ gbádùn ẹ tètè túbà lọ sọ́dọ̀ lọ. akramakumullah eléyìí jẹ́ ti sọ̀lẹ́ẹ̀tì lẹ́yìn rẹ̀ kálọ̀ mà àwa tá à ń sìn bẹ́ẹ̀ lé ayé títí dòní kámà ìpè ń ṣe lọ́nà ọba dá wa nítorí ohun àfojúsùn ńlá òun náà nìkan lè wá sílé ayé kọ́ wá jọ́sìn fọ́lọ́wọn ọba lónìí kan ká má ṣe mẹ́gbọ́n mẹ́sìn ka jẹ́ni tó ṣe yí pé àní tẹ̀bà sílé ayé lọ́rùn àní jókòó nílé ayé ká jókòó ká rọ̀gbọ̀kú ká nítorí pé ilé arìnrìn àjò làwa wà yìí arìnrìn àjò tẹ̀sí ríyìn wọn kì í jókòó ní jíjókòó ẹni tí ó ìjókòó bá ti nílò ya ọ̀ya náà ni bẹ́ẹ̀ lọ onírìn àjò máa jókòó ẹrù onírìn àjò kì í ti pọ̀ jọjọ ẹrù wọn ìmọ̀ àmọ́ pẹ́pẹ́ tó bá ti hàn báyìí ńlọ náà nù. torí ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam náà fi hàn wá wípé kun fi dunya ka'annaka gharib aw 'abiru sabil máa gbélé ayé bí àlejò àbí arìnrìn àjò torí pé àlejò tẹ rí yẹn àlejò kò sí dàbí ṣùgbọ́n àyè sọ̀rẹ́ àlejò káyọ̀ jọ́ lọ́nà yìí yọ lọ bí ọlọ lónìí yọ lọ lọ́la àbí kò sí máa gbélé ayé bí arìnrìn àjò arìnrìn àjò kò sí tí wọn wàá gbalẹ pé mo fẹ́ sanwó oṣù mẹ́fà arìnrìn àjò ní oṣù mẹ́fà báwo tárìnrìn àjò bá gba hòtẹ́ẹ̀lì tó sì di arìnrìn àjò lóòótọ́ tó ní mo fẹ́ sanwó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yóò tún máa fu àwọn olóòtẹ́ẹ̀lì lára e, eléyìí tí kìí ṣe ọ̀tẹlẹ̀múyẹ́ tí èsì kọ́ wa kó àṣírí ìlú wa wọ́n fẹ́ pawó ni o wọ́n ní ìdíkiri wọn máa wá o àmọ́ wọ́n máa fura àjọ mẹ́ẹ̀ẹ́dógún bá o à a traveller ọwọ́ àṣejọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn ẹ jọ kí lẹ wá ń ṣe gán lẹ́yìn àwùjọ tẹ bùkún yẹn ti pọ̀ jù ni subhanallah torí pé orin àjò wọn kì í pẹ́ onírìn àjò ìdíwọ́ ọmọlẹ̀ so bẹ́ẹ̀ ni gbogbo ayẹ ká jẹ́ nínú ilé ayé wa tá a wà yìí o àwa náà dé ogún ọdún a máa oṣù láì jẹ́ pé àmọ́ ti ń bẹ lákọọ́lẹ̀ fún wa lọ́dọ̀ lọ. ẹni tó rí àárọ̀ ó lè má rà lẹ ẹni tálẹ́ bá láyé ilẹ̀ lè má má bà bá a ti ṣe wà nù. àmọ́ tara ẹni jẹ́ pé igbó ọdún ọdún kan igbó ọdún ọdún kan báwò níbo nílùú wo tí ọgọ́rùn-ún méjì ọdún bá jẹ́ ọdún kan fún wọn àá ó ti lálàá ṣe dànù kó tó di pé ó kú ó ti dàkúdà. àmọ́ ẹ mọ̀ pé èsì gbogbo ẹni tó bá mọ̀ òdodo ní máa fi sọ̀rọ̀ yorùbá fẹ́ràn ìtànjẹ nínú ẹ̀yà tó dá tí tó ṣe pé ńgbà tí ìtànjẹ ń bọ̀ wálé ayé èyí tó pọ̀ jù nínú rẹ̀ jókòó ó jókòó bíbà sáàrin wọn àrọ́ púpọ̀ wọ́n máa gà ọ́ wọ́n máa parọ́ fún wa a wà ayé ọlọ́nìkan lọ́mọ̀ọ́lá wọ́n lọ fún ẹ̀sìn fún wa lójoojúmọ́ wọ́n ń pàkíyèsí wa lọ síbi ká ṣe àtúnṣe àwọn àṣìṣe tá a wà lórí ẹ̀ ní gbogbo ọgbà ẹ mẹ́jọ a máa fetí pàlàbà rẹ o nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti gbà wá láyè àti lè ṣàtúnṣe àfikọ́jẹ́pá gidi ìfẹ́ ẹnu ènìyàn yà fi bàtàrà rẹ̀ jẹ nítorí pé nígbà tó ń gbọ́ tó ń fetí pàlàbà rẹ̀ tó ń yín mú bí ẹni tí kòkòrò wà nínú agbárí rẹ̀ tó ń tètè mí kọ́ ní bá wí. wàláhì tí kú bá dé tí kú bá dé gbogbo tó ń gbọ́ tó kà fún un yóò padà wá yí ọ. asọ́n lòdodo ló wá dé tí mo darapọ̀ mọ́ àwọn abatẹnijẹ́ àwọn ẹni tí yìí fẹ́ kéèyàn sóríire táà ń fi jọ ń fetí pàlàbà rẹ̀ màlẹ́kà kú ẹ bá fún mi ní ìṣẹ́jú méjì kí n sáré lọ kábọ̀ mo fẹ́ ṣàtúnṣe àwọn ọ̀gbà fẹ́nìkan bẹ́ẹ̀ ìwọ ti wá gbọdọ̀ jẹ́ ní àkọ́kọ́ àwọn ṣé àwọn ọ̀rí òfò kan ni ò jẹ́ kí òfin tó ń ṣe lẹ́kọ̀ọ́ gbòdodo ni àbí mọ̀lẹ́bí tí èfẹ́ ká sórí rẹ̀ ní ìdí ọ̀mú àbáwọn alábàáṣe àwọn ni òjò ọ̀rọ̀ náà lọ tí wọ́n ti jẹ́ náà ọ̀rọ̀ rẹ̀ náà rí wíwé pa wọn tì nígbà tó ń bọ̀ wálé tó ń bọ̀ wálé ayé ọjọ́ ń bí wọ́n jọ dìyín pọ̀ ni tóbi wá jẹ́ pé akóbára wọn èyí ara wọn ká máa fi tẹni tó kú ká máa fi kẹ́kọ̀ọ́ nítorí pé oníkálukú wa náà màkàmàkà náà ni oníkálukú náà dé njọ kan ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run tó fi ṣeré ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run tó fi etí pàlàbà rẹ̀ tí ó mọ̀ pé bọ́yá ilẹ̀ òní súbọ̀ tí sì ń wò pé kọ́dà ẹlòmíì tiẹ̀ gbọ́ ni èmi náà padà tẹ̀lé but eh, inshàlá tó bá di twenty fifty yẹn ni pé thirty years coming ah ọlọ́run ló mọ̀ bóyá thirty weeks bóyá thirty months bóyá kò ní bá wa láyé ká má sì rẹ̀ sí sọ thirty years ok alìjẹ́nà làá máa ń wà torí ẹ̀ ló jẹ́ pé gbogbo ẹni tó bá fẹ́ wà alìjẹ́nà ọ̀nà ni gẹ́gẹ́ bí Ibn Umar radiyallahu anhu bó ṣe fi kọ́ alára àdéhùn bàtà nàbí ni ẹ máa gbélé ayé gbé àlejò àbọ̀ orin àjò Ibn Umar wa gbọ́ yìí látara àdéhùn yẹn pé a jẹ́ pé gbogbo ẹni tó lọ́nà bá ti ní kílẹ̀ ọmọ abala yìí kó máa ṣe dáadáa bí ẹni pé ilé òní ṣubọ̀ láyé gbogbo ẹnikẹ́ni tí ilẹ̀ bá ṣubá láyé kó máa ṣe dáadáa bí ẹni pé ilé òtún ní mábò láyé ma ṣèbí wá sì ṣẹlẹ̀ ńjọ́ tá kù náà gbogbo oníkálukú wa ó lè jẹ́ pọ̀sán lórí ńjọ́ òní rálẹ̀ ó lè jẹ́ pálẹ̀ lórí ńjọ́ òní rílẹ̀ ọjọ́ kejì so ẹ jẹ́ ká gbìyànjú ká ṣàtúnṣe ẹ jẹ́ ká gbìyànjú ká di mùsùlùmí gidi nítorí kábàámà wa ọmọ bàá pọ̀ torí pé ta làbámà rẹ̀ ọ̀pọ̀ jù wọn náà lẹni tó lọ́n fún láǹfààní tó fi lè fi ìbàjẹ́ ìranù ìrégbè tí ń ṣe é lẹ̀ àmọ́tọ́kọ̀ ẹlòmíì ọmọ fi ti ntí ọ̀jẹ̀ sì kẹwọ́ àtàwọn aníkà tẹ̀lé ńtọ́ sọ kí ni káwọn ọmọ ẹ̀jẹ̀ tẹ̀mọ̀ pé ẹ̀jẹ̀ wọ̀ sàárè rẹ̀ tabaníkà máa ń ṣe ntí wọn wíyun tani ó tún kà wá kú má àkàkùn rọ̀hún kò yẹ kó dé kó kú àwọn èèyàn ń kọ̀ ọ̀kun lórí bídíà kò yẹ kó kú tabaníkà tẹ̀lé ntí wọn wíyun ṣé èèyàn wà wà ń pò sẹ́nipò rọ ẹ pé tó sọ pé èèyàn kan nípò kí ló ń bẹ lára rẹ ẹ̀mí tẹ́mi bá ti kó lára rẹ̀ ẹlòmíì ni ọ̀bọ̀ kù tó eléyìí túmọ̀ sí pé ẹ ká tètè ronú ká díẹ̀ sí wa mú dáadáa nítorí pé ọ̀kọ̀ọ̀kan la wálé ayé nígbà tá a bá tún kú ẹ rí i pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wàláhi sọlá ọlọ́run ti gbà fún wa ó kú káwọ́ gbà fọlọ́ tọrọ gbà fún wa ó mú àwọn ẹni tó sàlàyé ẹ̀sìn ó mú wọn wá bá wa àwa lọ́wọ́ á kú káwa náà gbà fọlọ́ ọlọ́run mo gbọ́ mo sì tẹ̀lé ọlọ́run mo gbọ́ ǹjẹ́ ká gidi ọba tèmi jẹ́ ìfẹ́ inú òfò mọ ìyá lódì kó sì yẹ ká ṣe nù gbogbo àwọn òkú mùsùlùmí tó ti kú tó sì ṣe pé wọ́n kú lórí pé wọ́n gbà fàfọlọ wọ́n ń sin lọ́run lódodo wọn ò mẹbọ wọ́n sì kú lórí wọn gba anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àgbọ̀ wọ́n ń tẹ̀lé lánàá rẹ̀ wọ́n takota anabi ọlọ́run bá wa foríjì gbogbo wọn ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa sí wọn lọ́mọ àlìjánná ọlọ́run bá wa pèsè wọn rẹ́ fún wọn ọlọ́run bá wa síjú àánú rẹ̀ wò wọn ọlọ́run dákun bá wa sí wọn lọ́mọ àlìjánná àwọn ẹni tó sì ṣẹ́kù láyé nínú àwa mùsùlùmí ìwọ ọlọ́run gbogbo gbàtà bá ṣẹ́kù já ṣẹ́kù lórí islam gbogbo gbàtà bá gbẹ̀mí wa ìwọ ọlọ́run gbẹ̀mí wa lórí al-iman ọlọ́ngbẹ̀mí wa lórí al-iman jọjẹ́ kọjọ́ tá a pàdé ìwọ ọlọ́run lọ́jọ́ tó dáa jù nínú ìgbésí ayé wa ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe wa lọ́mọ àlùjànnà káwa rántí ní ìgbà tá à ń sọ̀rọ̀ nípa as eléyìí tó jẹ́ orígun ńlá tó sì kejì nínú àwọn orígun ẹ̀sìn Islam káàsì tún mẹ́nu bọ ọ̀rọ̀ kú eléyìí tí oníkálukú wa tá a jẹ gbèsè rẹ̀ yóò jó ní àjọ́la á padà kúnjọ́ kan náà ni ẹnìkan mà ló fi gbogbo màá ńlá yìí mà wá táwa náà tó fi rán ara wa létí nípa tó ti fi mà wá òun náà lọ́gá wa anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam anabi wa yìí ní ìwọ ńlá lórí wa nínú rẹ̀ òun náà ní ká máa ṣe àsọ̀láàtì torí pé ọlọ́run ẹlẹ́dàá wa ti àwọn màláíkà alápọ̀nlé àwọn náà máa ń ṣe àsọ̀láàtì fún anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله